àìmọ́yá àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé masáìlù pìlàfíyà tẹ́nà òṣè kí ni tẹ́nà ọ̀pọ̀ lérí ẹ̀ tí gbogbo náà ti jọ ń gbìyànjú lérí súnnà yìí ni àmọ́ ìmọ́sálà yẹn ni òkò afọ̀rawa ní ọdọ̀ wọ́n mú tí èmi náà mú tí èmi ní mafàdáàrùn ọlọ́wọ́ ọdọ́ mafàdáàrùn èmi náà lọ́wọ́ ìdọ́wọ́jọ́ òdòdó kọ́lọ̀ ń darí èmi mistake à ní tẹ̀lé àmà ní yọ́kù nínú súnnà a sì ní dákẹ́ lérí kátọ́wù yẹn tó bá jòdòdó a máa fún pé ẹni yẹ àárín yìí wọ́n sì wọ́n sì gbọ́dọ̀ àtọ́bádé pé ìlàfẹ́ lò kò ní sítírà kan máa ń lérí lẹ tùbádé kúlẹ̀ sọ́ìdè sọ́nà lámúyẹ́bùkọ̀ lámúyẹ́bùkọ̀ ṣe àpá ìwọ́n náà wọ́n padà ṣe mistake ẹ̀yìn tẹ́ ìjọ fọ́nà ìgbẹ̀ ìjọ padà ṣe mistake ìdí wọn ni pẹ́tù mistake máa تنتشر العداوة والبغضاء والتحريش ìbínú àti ọ̀tẹ̀ àtọ̀tá yóò máa wá spread yóò wá di pé kò ní síbi tẹ́fẹ̀ẹ́ rìn sí ma wọ́n ti bàdá ilé tí ó yẹ kọ bàdá rẹ̀ àbí ń bè mí ṣe kí lè fi náà máa rẹ̀ mọ̀tẹ́bí tí wọ́n tó pé ìwọ́ bàdá rẹ̀ kí ni ọmọ máa nítorí fátíwá tiẹ̀ àmì tẹ́bí ìyá ṣọ̀rọ̀ àrùn kan tó wà dáńsì wọ́n pè ní jama'a da tabdẹ̀ tẹ́bà ti fi kílẹ̀ ròyìn ìjàmáà kan ètò wọ́n ni pé wọ́n ń sàṣe ètò àbí wọ́n ń sàṣe ìlú nínú kíní nínú tabdẹ̀ káàmà pèèyàn ní oníbídà ẹni bá ṣe bídà mú káfíra tí ń pe ṣéwù tí ń pe àwọn òkúta wà náà sàárè tá a sọmọ tí ò gbọ́ ó di kẹfẹ́rí àníkẹ́ ọ̀lẹ́yìn mọ́ ànífọlọ́mọ agbọmọ akọlọ́wẹ́ torí tí ń ṣe yẹn kúfùrù a sì ti sọ fún kò ni ọgbọ́ ẹni tó ń ṣe bídí àgbẹ̀rù mùkáfíra a nípe ní kí ni a nípe ní kẹfì bí àwọn tó kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ pé àwọn tó ń pè ní kẹfì lérí tí è ṣe bídíà òun tó burú jáì nǹkan tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rárá wọ́n tó ń pè ní kẹfì nítorí ẹ̀ kéèyàn tọwọ́ kò kí sẹ̀sẹ̀ àwọn eléyìí àwọn tí wọ́n yìí táwọn máa ń ṣe òun náà ni pé gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó bá ti ṣe mistake nínú àwọn àfáà súnnà tí wọ́n sì mọ̀ pé ìpìlẹ̀ dáwà rẹ̀ súnnà ni wọ́n sì mọ̀ pé súnnà náà lòun náà bá jà láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ kò sì yé bá wọ́n mọ̀ pé bídíà lòun náà ń bájà láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ tó fi kú àbọ̀wà láyé kò yé bá bídíà náà jà àmọ́ ṣe mistake lérí kíni lórí mọ́sálà kan nínú tó ní tí wọ́n ń pè ní bídíà ká máa bàdá rẹ̀ ṣéèkì mú tèmíyà oníkàhàntú wà kìtàbàtú alìkìtàbàtú alìwá bídà alìlùbádé ṣe لا ندبر هو مجتهد وله أجر واحد المجتهد له أجر واحد tí ọba bọ́ sójú ẹ̀ kò bọ́ sójú ẹ̀ ní àdẹ̀ló àbí wọ́n hàn jú ẹ̀mí ọ̀hàn jú bí ọba hàn ibi ọba ti wá rí inú àdíjọba ti kí ni tí àwọn ìmọ̀ gọ́ìmọ̀ ní àwọn jìbáàlù bí súnà àwọn ilé yìí bọ́dẹ̀ ó náà àwùlà wọ́n bàdá Abu Hanifa wọ́n lọ mistake eh, wọ́n bàdá Nawawi wọ́n lọ mistake wọ́n bàdá Ibn Baz wọ́n mistake na sọ́rọ̀ òjèmí ni wọ́n bàdá rẹ̀ wọ́n mistake Imam a ní ọlọ́run lánàbí kò burú wọ́n bàdá àfá àjọrí pé ó ṣe mistake alìnubá david afta dìsọ́ ibùsùn náà dìsọ́ ibùsùn èyí sọ o kèé sẹni bẹ́ẹ̀ kí bídíà ló gbé dání lòun ṣe kíni èyí lòun ṣe àbẹ́yì tó ti lọ lè gbé àwọn ní bídíà táà mọ̀ pé òun náà ti di ara wọn wọ́n jọ wọ́n ti di pàrífàṣù àwọn jẹ́ alágbádá ṣubú lẹ́yìn ìgbà tó wà lójú ọ̀nà kí àwọn ìyẹnu bá bí òun ẹni tó wọ́n lè bọ́lù bídíà ṣe àbí inú sọ̀rọ̀ bídíà lẹ́nu ó sì dúró ti ta fún aṣọ fún àmọ́ alimọ́tì ẹgbẹ́ sọ mistake láti bọ́ dé òun tọ́wọ́ lọ́wọ́ bàdá bẹ́ẹ̀ gbogbo aláma bàdá ara wa àwọn àkánu wa ní àwọn táwọn ṣe àmà ṣe áfúlà fáwọn ọmọ àbí àwọn àkánu sí bídíà kí náà ṣẹlẹ̀ sáwà tí a ń ṣe yẹn ní àdálù bídíà wọ́n sì máa dájú ọdí wa lérí lérí bídíà yẹn àìmọ́yà àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé masáìlù pìlàfíyà tẹ́nà òṣè kí ni tẹ́nà ọ̀pọ̀ lérí ẹ̀ tí gbogbo adáàzì jọ ń gbìyànjú lérí súnnà yìí ni àmá mọ́sálà yẹn ni òkò afọ̀rawa ní ọdọ̀ wọ́n mú tí ń darí èmi àti a ní tẹ̀lé a máa ní yọ ọkù nínú súnnà a sì ní dákẹ́ lérí kátọ́wù yẹn tọ́bájú òdòdó a máa sọ láti máa ṣàdúwà fún pé ẹniyẹ àrí yìí wọ́n sì wọ́n sì gbọ́rù àtọ́bádé pé ìlàfẹ́ lò kò ní sítírà kan máa ń lérí lẹ tùbádé kúlẹ̀ sọ́ìdè súnná lámúyẹ́bùkọ̀ lámúyẹ́bùkọ̀ sí rẹ̀ àtà ìwọ́n náà wọ́n padà ṣe mistake ẹ̀yìn tẹ́ ìjọ fọ́nà ìgbẹ̀ ìjọ padà ṣe mistake ìdúwọ́ ní pé tí mistake máa ti dé kẹ́ máa ṣe kíní ẹ ìtọ́wọ́kù ni pé tẹ̀tẹ̀ṣù àdáwà wọlbọ̀gbọ́ wọ́tàríṣ ìbínú àti ọ̀tẹ̀ àtọ̀tá yọmọ̀ wá spread yọ wá di pé kò ní síbi tẹ́fẹ̀ẹ́ rìn sí ma wọ́n ti bàdá ilé tí ó yẹ kọ bàdá rẹ̀ àbí ń bẹ́ mi ṣe kí ló fi náà máa jẹ́ lọ́yọ̀ rẹ̀ mọ̀tẹ́dì هذا مرض من الأمراض المعاصرة المنتشرة خاصة في بلاد يوروبا لأن جماعة البدع بوزو كتوة يقول تلي بعد لا بواي بعد جديد ونأتي البدع نصنع ونكتلي